báàbù fadli salati al-jama'ati wa wujubuha ọ̀rọ̀ nípa ọlá tí ká máa kírun ní jàmá ní èyí ò nìkan kọ́ kọ́dà ìjẹ́ dandan tún láàsì fún gbogbo ọkùnrin tó bá fẹ́ máa kírun láti máa kírun ní jàmá àwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó sọ ń pa eléyìí òun ní àákà lónìí inshàlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفجر بالسبع وعشرين درجة وعن أبي أولولة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وسوكه وفي سوكه 25 ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الأدوها ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئته فإذا صلى لم تسل ملائكة تصلي عليه ما دام في مصلى اللهم صلي عليه اللهم اغفر له اللهم ارحمه ولا يزال في صلاة ما انتظر الصلاة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما تهما ولو ولو حبوا ولقد أممت أن آمر أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي, فيصلي بالناس فيصلي بالناس ثم أنطلق في الرجال معهم خف معهم معهم عزم من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفض بسبع وعشرين درجة عبد الله بن عمر في ألون قبا وشالكم ينفو عبد الله أتبابار عمر رضي الله تعالى عنهما sọ̀hábì ànábì ọmọ sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam mo rò pé a ti sọ̀rọ̀ fún wa ń pa tani jẹ́ abdullahi bin umar nígbà tí hadithi rẹ̀ ti wárí àmọ́ ká tún fi kún nínú tí abdullahi bin umar radiyallahu anhu ma tó gbajúmọ̀ fún jù òun ni pé nínú pé èèyàn máa ṣọ́ súnánù nàbí yìí sallallahu alayhi wa sallam pé gbogbo tí wọ́n bá là nàbí ṣe kémi náà múra kí n ṣe é.

kọlọ́n kọba yọ́nú sí ibn umar ọlọ́n tí yóò fi tẹ̀lé sunna nabi tó fi rọ ibn umar lọ́rùn gbogbo wa náà ọlọ́n kó jọ ọ̀rọ̀ wa lọ́rùn o. abdullahi ibn umar gba hadithi wa pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sọláàtul jamaacati afdalu min sọláàtul fadhi irun tí èèyàn bá kí nírun jamaa ọlọ́lá lọ́dọ̀ ju irun àdákí lọ sọláàtò fàzí ìtumọ̀ rẹ̀ ní irun tí ẹnìkan dákí fúnra rẹ̀ mọ́ṣáláṣí ló ti kí ni inú ilé ló ti kí ni sọláàtò fàzí irun tó bá yẹ pé òun nìkan náà lọ dá kí òun là ń pè ní irun àdákí anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníkẹyìn wá kírun ní jama ọlọ́lá jòrùn téèyàn dákí fúnra rẹ̀ lọ bisabi'in wa ishirina daraja ní ìlọ́po ọ̀nà mẹ́tàdínní ọgbọ̀n ẹ wọ ọláńláńlá tí ọlọ́run fi sí di ẹ̀rùn jàmá èyí ò ní pé gbogbo ẹni tí ọba kírun jàmá àṣùbà bí wọ́n bá ń kọ́ ládàá ẹyọ kan fẹ́ tó kí tiẹ̀ ń lé ládàá mẹ́tàdínlọ́gbọ̀n ni ọmọ ẹ̀jẹ̀ tẹni tọ́lọ̀ kí ẹ̀rùn ní jàmá ní mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tabawa wo hadith yìí oríṣiríṣi ahkamu fiqhiya ọ̀rọ̀ ń pa ṣẹ̀ríà ni ó kó sínú. Si àkọ́kọ́ ni pé nígbà tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó ní sọláàtul jamaati afudọ́lù min sọláàtil fadli láfùzù afudọ́lù tá anabi ló ń bì òun là ń pè ní sígàtú afal àwọn sígàtú tafdil ìmọ̀ sọ pé nǹkan kan lọ́lá ju nǹkan kan lọ látara báyìí ni jumhurul ulama àwọn àfa onímọ̀ ẹ̀sìn àwọn àfáà súnà ni wọ́n ní hadíìsì yìí ó ń tọ́ka sí pé béèyàn bá dárun kí tasihu salatuhu irun rẹ̀ lálàáfíà irun rẹ̀ ò bàjẹ́ àmọ́ ládàá rẹ̀ ò ní tó ti kíni kò ní tó ti kéèyàn lọ kí n jàmáà ni wọ́n ní kí ló dé ìbólẹ̀ ti mú eléyìí torípa nàbì ní afdọ́lù min salatil pé irun jàmáà lọ́lá ju irun àdákì lọ bàbá tó nǹkan méjì kalẹ̀ tá a ní nǹkan kan dáa ju eléyìí lọ ǹjẹ́ lẹ́yìn o túmọ̀ pé nǹkan àkọ́kọ́ dáa rárá ìtumọ̀ rẹ̀ ní pé òun náà dáa o àmọ́ eléyìí dáa ju tàkọ́kọ́ lọ ní kúkúrú ni pé ukhidha min hadha nínú hadithi yìí láti mú pé àṣẹ salatul fardhi irun téèyàn bá dá kí náà tasihhu ọ̀la làáfíà àmọ́ kò ní láadá bíi kéèyàn ọlọ́ọ̀ kí irun níjàmá sihhatu ipe èèyàn ṣe ìbáàdà ìrun ní nǹkan míì ni ọlá làáfíà ìtumọ̀ rẹ̀ fi ṣẹ̀ríà ni pé ayé la yajibu alayhi al-qada ayé la yajibu alayhi al-qada kò ní ìdí kó tún un náà sàmọ́ ìtumọ̀ sí ṣàánú pé a ah, ó ti tó báwọn náà ó ti wọ lébọ́lọ̀ ń ṣe ní ká kírun kò ní ìdí pé ká tún wá parọ́ ẹni bẹ́ẹ̀ láṣẹ pé lọ́ọ́ tún un kí ní jàmá àmọ́ al-ibadatu ahyanan èèyàn lè ṣe ẹ̀sìn tàṣíṣù kọ́lá làáfíà kọ́mọ nídìí yóò tún kí àmọ́ máa zálíkà ó lè lùfin ọlọ́run lápèjúwe nísìnyí gẹ́gẹ́ bá a ṣe padà kánú hadith yìí bí èèyàn bá sí pé èèyàn ní àròyé kan àbí nǹkan kan tó jẹ́ diwọ́ ọkùnrin ò máa dáhùn kí nínú ilé ààrẹ kọ́dà bí irun yìí lálàáfíà. La a padà kanu hadithi báàbù sọláàtì jamaa yìí pé kọ́dà nábì bá débi pé òun fẹ́ lé lọ ni wọ́n dáná kí wọ́n sunlé má àwọn ọkùnrin tí ń kírun wọn báwọn nọlé tí wọ́n ń dàrún kí. èyí ò ní pé sígàtú afdol ó tún máa pé ní sèhàtú sọláàtì munfarid àmọ́ sọláàtì jamaa àti afdol. èyí ò náà sì wá tún máa pé bí ìbáàdà téèyàn bá ṣe bó ti wá wá sọ̀híhà pọ̀ wá fìrì lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ táwọn àfa la yajibu alayhi al-qada kò ní ìdí kó tún ìbáàdà yẹn san padà mọ́ àmọ́ ìjọ lùfin ọlọ́run lọ́nà àbòmí ó ṣe é ṣe kó lùfin ọlọ́run lọ́nà àbòmí tọ́lọ́run ó sì bìyàn àkọ́kọ́ nìyẹn. ẹ̀ẹ́kejì òun ni pé àwọn àfáà ní sígàtù tẹ̀fùdílì tá a wí yìí kì ṣe gbogbo ìgbà náà ní máa túmọ̀ pé nǹkan báyìí àfiwé nǹkan eléyìí wá dáa ju nǹkan lọ. ó seese ṣe ń gbà míì náà kó ṣe pé ní nǹkan ẹyọ kan tá a lo sí ratu afáàlì fún yẹn òun nìkan náà ni ọba ìròyìn yẹn mu lápèjúwe nísìnyí gbogbo ọ̀run tá a bá pè àbí tá a bá ń kírun báwo la ṣe ṣe tẹ̀kíbírù wa allahu akbar ǹjẹ́ yìí wá túmọ̀ pé àwa ń fi ọlọ́run wí ẹnìkan nú ẹ̀dẹ́ yẹn pé ọlọ́run dáa jẹ lọ pé sí ratu afáàlì qad la tadullu ahyanan ala tafdil kìí sẹ́pà bá wa gbọ́ lọ́n kalẹ̀ àwa fi ń wọ́n ẹ̀dá rẹ̀ pé ẹ̀dá yìí dá mọ́lọ́n dá jù lọ allahu akbar mutlaqan ọlọ́run ọba tóbi ju gbogbo nǹkan lọ. so nípa báyìí hukumu sharia ti ń bẹ nínú àdìsí yìí ní pàtàkì jùlọ òun ni pé sihhatu salati almunfarid bẹ́ẹ̀ bá ní àròyé kan àbí ìdíwọ́ kan gẹ́gẹ́ bá ti padà ká tí ò lọ kírun jàmáà kò nídìí kó túnrun rẹ̀ sánmọ́ irun náà ti wọlé àmọ́ kọ́lọ̀ kí n jàmọ́ ọlọ́lá ju kó dá irun rẹ̀ kí n lé lọ. hadith ẹlẹ́ẹ̀kejì an abi huraira ta rọ́bì allahu ta'ala anhu abu huraira ló gba hadith yìí wá àti sọ̀rọ̀ púpọ̀ nípa abu huraira náà rọ́bì allahu anhu kọ́lọ̀ ń yọnu sí àti gbogbo àwọn sọ̀hábì anabiwa muhammad sallallahu alayhi wa sallam abu huraira ni kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam. صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضعفا Abu Hurairah ní èmi gbọ́ tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé sọláàtù rọ́júlì fil jamaa kí ọkùnrin ó lọ kírun ní jamaa tudọ́ọ̀fù ala sọláàtìhì fi baytihi wàfi súkìhì hamsan wa ìṣòrìnà dẹ́ẹ̀fà. ó ní etí láàdá ti ń bẹ nínú kọkùnrin ọlọ́kírun jẹ̀mọ́ yìí tá a bá ní ká máa wò nípele nípele ó ṣe déédéé irun ogún àti márùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún irun tẹni tí ń ṣe kíni ẹni tí ń kírun rẹ̀ nulẹ̀ kọ́dé eléyìí wọn nìkan kọ́ wà abẹ́ni tó bi tí ń tajà tó sọ di ibẹ̀ ní ti ń kírun abẹ́ni tó yẹ pé nínú ọ́fíìsì rẹ̀ sóòkù tiẹ̀ náà nù kọ́ra bẹ́yìn ọ̀tajà bí business center ló lóun níni bọ́fíìsì rẹ̀ kan ló níni kọ́ wa jẹ́ pé kò ní mọ́sálásí ń bẹ tí wọ́n ń kí jẹ̀mọ́ kò ní jáde lọ́ọ́ bá wọn bí sóòkù rẹ̀ náà ni ó ti máa kírun Abu ni ní irun tí èèyàn lọ kí ní jẹ̀mọ́ ọlọ́lá èyí téèyàn kí nínú ilé rẹ̀ lọ àti èyí téèyàn kí níbi téèyàn ti ń ṣe kíni téèyàn ti ń tajà rẹ̀ àbí ti ń ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ wàmí húnà níbi eléyìí làwọn àfáà ti tako uh, àádà tí ọ̀dàbí pọ̀ fún ká lónìí uh, ká máa mú ààyè míì lẹ́yìn mọ́sálásí tí èyí ṣe pé kò sí mọ́sálásí láti lọ́ọ́ kí jàmá bóyá à ń ṣiṣẹ́ ń bì kan ni bóyá à ń tajà ń bì kan ni kóńkálukọ́ wa sọ fàráńdà ṣọ́ọ̀pù rẹ̀ àbásẹ́ńbìlì tá a ti ń sọ̀rọ̀ ká wá sọ di ààyè jàmá tá a pa mọ́sálásí tì hadith yìí ló tako. صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وفي سوقه kìí sọ̀rọ̀ متن téèyàn لنك ń lé nìkan ìrun téèyàn bá kí ń bò míì náà àyè ibi títí ń tajà ni àyè ibi títí ń ṣiṣẹ́ ni kọ́dà àyè ibi títí ń ṣe fàájì ni kò lè fi wé ìrun téèyàn lọ kí ní jàmá ní mọ́ṣáláṣí torí pé ní mọ́ṣáláṣí lọ́lọ́run ti ní ká máa kí jàmá fi buyutin azina Allahu an turfa wa yudhkara fiha ismuhu mọ́sálásí ni ọlọ́run ojúwe ń bẹ̀ wọn alimasajidu buyutullah bàbá sì wò ó nínú gbogbo tàn nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam a ní gbọ́ pé bí ẹ báyìí pàǹdàbí wà lórí ìrìn àjò pàǹdàbí wà dúró wà mú bì kan ó fi mọ́sálásí lẹ̀ bẹ̀ ní tí wọ́n ń lọ kí jàmá àbọ̀kan náà àwọn sọ̀hábẹ́ wa ní ẹ̀mọ́wùlẹ̀já lọ mọ́sálásí lónìí ẹgbẹ́ ní taka kí jàmá yẹn àyìn náà gbogbo àwọn tí ń ṣe léyìí ọba ìpànìyàn dáadáa wọn fi ń ṣe ọlọ́run ó san wọn lẹ́sàn dáadáa tí ì bá ṣe pé diwọ́ kan mọ́sálásí jìnnà àbí nǹkan kan kò lẹ́tọ̀ọ́ ká tún máa wá kírẹ́ẹ̀tì àyè kan pé bí a ti ń ṣe fàájì náà ẹnẹ níta máa kírun bẹ́ẹ̀ pẹ̀yìrún jẹ̀mọ́ tó ní ládàtà nẹ́bí júwe òun lè ta lọ kí ní mọ́sálásí. nínú fíkì wà yìí ẹ rí i pé Abu Huraira ní irun èyí tó ń gbọ́ lọ́dọ̀ ànábì ni pé hamsan wa ishirina dẹ́ẹ̀fà lọ́nà twenty five Ibn Umar léyìí tó ń gbọ́ ní sábàán wà ìṣirínà daraja ẹ̀rí pé ìyàtọ̀ ń bẹ láàrin daraja àti dẹ́ẹ̀fù ara ọ̀nà tí méjèèjì fi yàtọ̀ nìyẹn. ọwọ́ nu hadithi mi nu hadithi sahih muslim tó sọpọ́ọ̀tì riwaya àbí hurera yìí tá nàbì ni ta'adilu min salatil fadhi èyí ò ní pé ìtumọ̀ tuda'afu àbí táàdìlù ni pé ó ṣe déédéé bí ẹ bá ká ilé ẹyọ kan mọ́sálásí nísìnyí bí ìgbà tó kí àyílà nígbà mélòó nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ta'adilu àbí tuda'afu hamsan wa ishirina daraja nínú àwọn tó ṣe ṣáàrù hadith méjèèjì yìí wọ́n ló tún ṣeé ṣe kó ṣe pé torípa nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith míì tádìsí náà fẹsẹ̀ rinlẹ̀ fi sunani abi daud nínú sunani abi daud àlélẹ́yìí wa ala nabi sallallahu alayhi wa sallam ní salatu rajuli máa sọ̀láàtù lẹ́sìnẹ́yìnì azùká min sọ̀láàtìhì máa rọ́jùlẹ̀. pé báwọn méjì bá dúró tí wọ́n bá kírun ìrun àwọn méjèèjì dáa jùrún kínni ìrun ẹnìkan lọ. wọ́n sọ̀láàtù sàlásàtì azùká min sọ̀láàtì rọ́jù. báwọn mẹ́ta bá sì kí ládàá tí wọ́n gbà ju kínni ojú tàwọn méjì lọ. a jẹ́ pé níbi jàmáà bá ṣe ń pọ̀ bẹ́ẹ̀ ni dàrájà àti téèyàn ọmọ gbà ńlá dá ni ọmọ pọ̀ wọ́n lè lọ́fà tó fi jẹ́ twenty seven bì kan tó fi jẹ́ twenty five níbì kan. lára fíkìrù hadithi yìí Abu Huraira tẹ̀síwájú ó ní wàdálìkà annahu idha tawadda'a ó ní di ti anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi wa sàlàyé pé èsè tí ń tẹ̀yàn lọ kí masalasi tó fi yàtọ̀ fẹ́ ìtẹ̀yàn jòkó kí ń lé rẹ̀ àbẹ́ ìtẹ̀yàn jòkó tó kí ń ṣọ́ọ̀pù àbí ọ́fíìsì rẹ̀ àbáyé ìgbà fàájì rẹ̀ وذلك أنه إذا توضأ أبو هريرة على النبي صلى الله عليه وسلم النبي نيري كي أن توفي لما سلاسي إذا توضأ يودي دلاسك يوتي تسالو لكالي فأحسن الوضوء بابا واسي الولاي تسيدادا níbí làwọn àfáà ti mú عدا يكو yẹ pé ní àádà yẹn kò àmọ́ bí yẹn bá dé irú maka ni àbí madina ni ẹ̀rí pé tí yẹn bá ṣe pé àjòjì èèyàn ẹ̀ ní èèyàn kankan mọ́ wá sàlù àlá mọ́sálásí èyí tó dáa jù ni pé kí mùsùlùmí ó ti mara láti inú ilé rẹ̀ àmọ́ yẹn wá ń kọjá lọ pé ìrún bá mi torí irú wọn ni wọ́n fi kọ́ tọ́ílẹ̀tì sí mọ́sálásí àmọ́ ní tó ṣe pé ilé rẹ̀ ló ti fẹ́ dìde wá kírun èyí tá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam máa ṣe àtàwọn sọ̀hábẹ́ rẹ̀ ni pé yatawadda'una fi buyutihim inú ilé wọn wọn ó ti wọn fẹ́ gbọ́ bùkátà ni tí ò ní sẹ́nìkan kán wọn lójú àmọ́ wa kan lẹ̀kùn pé jáde ẹlòmíì tó fẹ́ wọlé inú ilé wọn wọn ó ti ṣe gbogbo ẹ̀ wọ́n fẹ́ ṣe gáàtì ni wọ́n fẹ́ tọ̀ ni wọ́n sàlùwàlà wọ́n wà jáde lọ mọ́ṣáláṣí òun náà ló tún jáde nù hadith Abi Hurayra idha tawadda'a fa ahsana al-wudu' ńgbọ́ ọba sàlùwàlà tán lẹ́yìn náà lọ́wọ́ àṣẹ kínní lọ́wọ́ àjáde kò lè rẹ̀. hadithi mi tún wá látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam hadithu fadlu salati fi kuba ọlá tí ń bẹ ń bi kéèyàn ọlọ́ọ̀kẹ́hùn ní masalasi tí ń jẹ́ masalasi kuba bẹ́ẹ̀ bá wo hadithi yìí náà májẹ̀mútà nábì fi kalẹ̀ ńbẹ̀ náà nu sallallahu alayhi wa sallam idha tatahhara fi baytihi tó bá mara láti kíni láti inú ilé rẹ̀ kó tó masalasi kuba nípa báyìí inú tó dáa jù púpọ̀ ni torí pé islam fẹ́ kí ẹ̀sìn ọmọ ànulẹ̀ wa náà àdìsí anagba muhammad sallallahu alaihi wa sallam kan tó sọ pé ij'alu min salatikum fi buyutikum ẹ má jẹ́ ọ jẹ́ pé mọ́sálásí nìkan lẹ́ẹ̀tì máa kírun ẹ láwọn náfìlà tẹ́ ẹ máa yàn nù lẹ́yìn náà kádélé mùsùlùmí ká bá a pé àpẹẹrẹ pé wọ́n ń kírun yàn yín ni kádélé mùsùlùmí ká bá gé pé àpẹẹrẹ pé wọ́n ń sin lọ́hùn ní níbí yìí ni ànábì fẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí ẹnu fíkìrù tá a mú nu hadith yìí ni pé àsọdá kéèyàn máa ṣe àlùwàlá kó máa ṣe mára kó tó wá jáde lọ mọ́ṣáláṣí àmọ́ kì í ṣe pọ́ ní aburú kankan bí yẹn bá ń kọjá lọ àbí kò láàyè tó lè lò nínú ilé rẹ̀ kó wá mọ́ṣáláṣí kó wá ṣe àlùwàlá kó wá mọ́ṣáláṣí kó wá tọ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ àmọ́ ìtọ́ dáa jù nàbì ṣe máa ṣe sallallahu alayhi wa sallam òun ni ká ṣe ká tó kò ń lé tọ́yìí ọ̀nì tó ń ma kárajà ilal masjid lẹ́yìn tó sálù àlánlé tó ṣe dáadáa tán ó wá jáde ó lọ sí masalasi láti lọ kírun. la yukhrijuhu illa salat anabi lẹ́rìí pé ẹni yìí kò sí ní tó mú jáde nígbà tí gbọ́ tí wọ́n pèrún tó bọ́ sí ilé àlùalá lé rẹ̀ tó sàlùalá tó wá jáde la yukhrijuhu illa salat kò sí nǹkan kan tó mú jáde ńgbà ní dùpẹ́ ńlọ anabi sallallahu alaihi wasallam ní tó bá wá rí báyìí lam yakhtu khutwatan illa rufi'at lahu biha daraja kò ní gbé ẹsẹ̀ kan kò ní ṣe kíni ẹsẹ̀ kan tí ń bá ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń bá ń gbé rufi'at darajatuhu wọn ó sì máa ṣàlékún po rẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹsẹ̀ tí ń bá ń gbé lọ mọ́sálásí lẹ́yìn tó sálù àlásán wàhùtọ̀ ànhù bí ha kàtíyà èyí ò nìkan kọ́ gbogbo gbèsè kọ̀ọ̀kan tí wàá kírun bá gbé tọ̀ ń lọ mọ́sálásí láàyò kìrìjùhù ilẹ̀ sọ̀la torí pé kọ̀sá níyàn kan míì tó mú ọ jáde àfi torí pọ́n lọ kírun wọ́n sì máa pa ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan rẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ti ṣẹ̀. bí wọ́n ti máa lékún ní ipò ni wọ́n sì tún máa ṣe kíni gbogbo tí ó tún máa díyàn lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́yìn ó dépò tó ga lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì tún ní wọ́n máa parẹ́ fún yàn pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí yàn bá ń gbé látàrí eléyìí ni ọba hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam mi tó wá pé ní bẹ́yẹn yẹn bá ṣe jìnnà sí mọ́sálásí mọ́ bẹ́ẹ̀ ni ládàá ọmọ. ní alaihi wa sallam àwọn kan ṣe àánú àwọn tí wọn jìnnà bí a ń jẹ tí ń wá kírun ní lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam ó jìnnà púpọ̀ mọ́sálásí kẹ́ ẹ mọ́ wá gbé wọn làwọn ọ̀fẹ́ àwọn yìí wá rò pé ní aláṣẹ dáadáa fún yín kẹ́ ẹ mọ́ súnmọ́ mọ́sálásí kẹ́ ẹ lè mọ́ kírun wọn wá sàlàyé fún wọn pé nítorí pé àwọn ti gbọ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní iye ẹsẹ̀ tí yẹn bá gbé hutu anhu biha sayyi'a wa rufi'at biha daraja bí wọ́n ti máa lékún po yẹn ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa yọ nù ẹsẹ̀ tí yẹn ṣẹ̀ ńgbà yẹn wá ní àfilé wa tó jìnnà ẹlẹ́ka wá dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bọ́bá yẹn pé ẹsẹ̀ ogójì gbé tẹ́lẹ̀ ẹ̀fẹ́ sọ di mẹ́rin nù abẹ́fẹ́ sọ di mẹ́wàá nù torí ẹ̀ la ṣe gbà kí ṣepá kọ oore nípa báyìí ni pé bí èèyàn bá ṣe ń gbẹ́sẹ̀ lọ mọ́sálásí bẹ́ẹ̀ náà lọ́lọ́run wọn máa kọ́ láadá fún yẹn wọ́n máa yọ máa lékún nípò lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́sẹ̀ yóò sì máa yọ máa dínkù. fàyídà sọ́là lámtazàlì màlà ìkàtú tó sọ́lì àlẹ́ yìí ká tó kù ń bì yìí. lára ohun táwọn afáfáà ń bi hadithi yìí ni pé hadithi ní ìdá tawadda ǹjẹ́ lẹ́yìn túmọ̀ sí pé ní gbogbo òrùn tí ń bá ń dé kọ́dà bí èèyàn bá lálù àlá kó tún lọ sálù àlá sí. torí pé Abu Hurairah ni tó ń gbọ́ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ni pé bẹ́ẹ̀yàn bá ti rí i pé ìrún wọlé idha tawadda'a fa ahsana al-wudu thumma kharaja ila al-masjid. sẹ́yìn túmọ̀ pé ní gbogbo àsìkò tí irun bá ti ń báyàn kéèyàn mọ̀ wá pé ah, àlùwàlá yìí làmì asiri náà ó tún di magiribi ó ní àlùwàlá mi ẹ̀ tí ìjà èyí fi kí magiribi náà abadisi yìí ń túmọ̀ pé ní gbogbo ìgbà tí àsìkò òrùn bá ti ń dé kọ́dà bọ́ lálùwàlá kọ́ lọ tún àlùwàlá mi ṣe. aya al-Qur'an tó wà nù suratu Maida àwọn àfáàwòye sóhun náà wọ́n lọ́lọ́ ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní idha qumtum ila salati faghsilu wujuhakum gbogbo gbàtẹ bá dìde ìdá kọ́mtọ́m ilẹ̀ sọ̀la. ayé gbogbo gbàtà sí kò rún bá dìde bá ti dìde fàksílù wùjú hakùn ẹ máa ṣe kíni ẹ máa ṣàlùwàlá. ǹjẹ́ lẹ́yìn náà wá ń túmọ̀ pé gbogbo àsìkò kọ́dà bẹ́ẹ̀ yẹn bá lòun lálùwàlá tẹ́lẹ̀ kó tó lọ́ọ́ tún àlùwàlá ṣe. àwọn àfa wa rí solution sí kìnìyẹn nù sunna anabu muhammad sallallahu alaihi wa sallam. hadithu anasi anasi gba hadithu wa hadithu náà sahih anabi sallallahu anas radiyallahu anhu ó ní nínú tí àwọn rí nínú wa anabi sallallahu alayhi wa sallam ó ní pé kana yatawadda'u likulli salat kana yatawadda'u likulli salat básìkò òun kọ̀ọ̀kan bá ti ń dé anabi asábà máa sálùwàlà. wa yujzi'u ahaduna wudu'uhu ma lam yuhdith àmọ́ nínú ẹ̀kọ́ tá à nẹ́bi kọ́ wa náà ni pé ẹni ọba wà lálù àlátálù àlàájẹ ìdí ìjábọ́ bá lọ kírun bẹ́ẹ̀ kò sí ń tọ́ bàrún rẹ̀ jẹ́ o. àmọ́ nínú tá a rí kọ́ lọ́dọ̀ ànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ni pé àtìlẹ́ yìí náà dá básìkò òórùn kọ̀ọ̀kan bá ti ń dé ànẹ́bì máa ṣe kíni ìmọ̀ ṣàlùwàlá wà lálù àlá ànẹ́bì pa wá láṣẹ pé ǹdí o tún kọ́dà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní amul fathi lọ́dún tí anabi wọ ìlú maka lọ́dún fathi maka umar umar radiyallahu ta'ala anhu àti ń sọ anabi sallallahu alayhi wa sallam umar rí pé anabi kí àsùbá kò sí kọ̀tọ̀ kò sẹ́gbẹ́ kò sí nǹkan kan ó dìgbà táyì látúndé kò rí ká anabi ó béèrè omi mi pé ẹgbómi wá gẹ́gẹ́ bí àádá rẹ̀ tí wọ́n mọ̀ kó pé òun fẹ́ ṣàlùwàlá ànábì tún bọ́ wájú kí zórí fún wa. ó tún di asiri bẹ́ẹ̀ náà umaru ń sọ ànábì sallallahu alayhi wa sallam ànábì tún bọ́ wájú ó tún kálá asari bẹ́ẹ̀ náà kò tún àlùwàlá ṣe títí ànábì fi kírun márààrún ọjọ́ náà àlùwàlá kan náà lànábì ṣe sallallahu alayhi wa sallam ah umaru wa ni ọ̀rọ̀ yìí wá tó béèrè umaru wa hadisi yìí ń wa ni sọnaata ya rasulallah al-yawma shay'an lamtakun tasinaru wọ jísé Ọlọ́run ó ṣe nǹkan kan lónìí sábà ṣe tẹ́lẹ̀ o anabi náà sì ti mọ ibi tí ń lọ anabi wa ń da lóhùn pé amdan sọnàtuhu amdan sọnàtuhu mọ màmá sí ni ìyẹn ni pé ara ẹ̀kọ́ tá anabi máa ń kọ́ wa ní sallallahu alaihi wasallam anabi ọmọ ṣe nǹkan míì pé kẹ́ẹ́ fi mọ̀ pé léyìn lọ dáa jù àmọ́ bẹ́ẹ̀ bá ṣe léyìn náà o kò ṣe kí ni kì í ṣe pọ́ bàrún yín jẹ́ o kò sì di ládàá yín kù o anabi ni amdan sọ̀nà àtúhù mọ màmá ṣe bẹ́ẹ̀ ni mo kírun àṣùbà lóòótọ́ àyílá sì tún dé àlù aláṣùbà náà mo fi kí asiri dé àlù aláṣùbà náà ni mo fi kí ó fi dé magiribi ó fi dórí ẹ̀ṣá ní kúkúrú ni pé àṣe ìdá kúmtùm ìlà sọ̀láti ń táyà wí ni pé ìdá kúmtùm muhdisin bẹ́ẹ̀ bá wà lẹ́gbìn tẹ̀ kí sàlùwàlà torí pé sunnatu nabi sallallahu alayhi wa sallam mufassiratun lil qur'an sunna nabi ní í ṣe tafsiru aya qur'an al-karim nígbà tá nabi ti ṣe léyìí tá nabi sì tún kàn mẹlẹ pé amdan sana'atuhu èyí ń fi hàn pé kò burú bí wọn bá wà lálùwàlá tálùwàlá yẹ ọjà gbogbo ní tí máa já lùwàlá tá ti mọ iṣó ni ìtọ̀ ni ni gbogbo ń tá a mọ̀ pé máa já lùwàlá yẹn tí ti sí kankan tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi kí irun tó tẹ̀lé bẹ́ẹ̀ kò burú àmọ́ anẹ́sì jẹ́ oyé wa pé inú ìtọ́ pọ̀ tí Umaru náà jẹ́ oyé wa nù hadith yìí torí Umaru ń sọ fún anabi pé sana'ata al-yawma shay'an lam takun tasna'uhu àìrí ọkọ̀ ṣe báyìí tẹ́lẹ̀ ó fi hàn pé ìtọ́ pọ̀ jù nínú ṣiṣẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ni pé kana yatawadda'u li kulli salat náà. fa'idha salla hadith abu huraira tó tẹ̀síwájú ni fa'idha salla ẹni ó tọkọ rí mọ́sálásí fáìdà sọ̀là nígbà tó bá wá kírun tán lam tazalil malaikatu tusalli alayhi àwọn màláìkà ọmọ wa wá ìkẹ́ ọlọ́run wọn máa ṣàdúrà àánú ọlọ́run fún gbogbo ẹni ó bá jáde bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan tó mú jáde wá àfi pọ́ wá kírun bọ́ bá ti kírun tako tó kó mọ́sálásí gbogbo ìgbà tó bá fi wà mọ́sálásí yẹn fa innal malaikata tusalli alayhi àwọn màláìkà ọmọ ṣàṣàlásù fún wọn máa wá máa dá a mà fi mùsọ̀lá lópin ìgbà tó bá wà ní kíni tó bá wà láàyè bí ó ti kírun o bó bá ti kó ń bẹ́ẹ̀ àwọn màláìka náà dákẹ́ ìmọ̀ tọrọ kẹ fún àmọ́ lópin ìgbà tí ń bá ṣe ń bẹ́ẹ̀ bí ó ti kírun ni àwọn màláìka ọmọ tọrọ kẹ ọlọ́run fúnru ẹni bẹ́ẹ̀ kí làwọn màláìka ọmọ wí ni pé Allah dákun bá wa ṣe kẹ fún ẹrú rẹ tí ọwọ́ akírun yìí tó sàlù àládàáda ńlẹ́ tó jáde tí o sì nǹkan kan tó mú jáde àfi torí irun yìí tó kírun náà dáadáa ọlọ́run bá wa ṣe kẹfẹ́rù rẹ̀ yìí allahumma ighfir lahu ọlọ́run bá wa ṣàmójúkú ẹ̀ṣẹ̀ rẹ̀ fún báyìí làwọn ẹ̀ṣẹ̀ àdó allahumma arhamu ọlọ́run bá wa kẹ́ wala yazalu fi salatin man tazara salat ara anú mi tọ́lọ̀ ń ṣe fún wa nù anabi sallallahu gbogbo ìgbà tí yẹn bá fi jókòó tí ń retí irun mọ́sálásí fahuwa fi salat ànábì níbi ìgbà tí ń kírun lọ́wọ́ náà ní ládàá tí wọ́n máa kọ fún un òun ní tẹ́ bá rà àwọn àfa àwọn sálàf àwọn àfọ onísúnà tẹ́sí dùn ládàá àwọn èyí dúró de ìgbà tí wọ́n bá pèrún tó lọ mọ́sálásí nínú táwọn èèyàn sọ ń pa bá àti ẹ̀ kámẹ́tì ìsọ̀tà àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ sheikhuna sheikh abdulaziz ibn abdullahi ibn baz rahimahullah ìyá àwọn tí wọ́n bá wọn gbé. bá wá padà fún nǹkan tí wọ́n pè wọ́n. àtìgbọ́ bá tó wá gbọ́ kan ní ọmọ wa sáré káàkiri wọ́n ti gbẹ̀rún dúró wọ́n ti gbẹ̀rún dúró eléyìí ọ̀dà. èyí tó dáa jù òun ni pé ní bàbá nígbà tí màsìkò tí wọ́n kírun kọ́dà kó tó di pé wọ́n pè é kí làdáni ọba yẹn mọ́sálásí ládẹ́ ẹni tí ń bẹ lórí ìrun wọn kọ̀ fún yẹn. la yazalu fi salatin man tazara sọ̀lá. àmọ́ wá burúkọ wáyé pé bẹ́ẹ̀ ọba ti ráàyè lọ́wọ́ tó pèrún wọ́n tún wá pèrún tán kódà kí wọ́n pèrún hayya ala salat hayya ala falah kí mùsùlùmí ó tún wá ní nǹkan kan míì tí ń tún ṣe àfi kéèyàn máa lọ kọlọ dọlọ lóhùn kọlọ kẹun kọmọ àjẹ pé ní torí pé wo àǹfààní tí wọn ní bí ọmọ sọnù àkọ́kọ́ ni pé láàdá mẹńtàdọrà sọláàtì ẹsọláàtà eh, yìí kò sí fóun kò sí pé láàdá pẹni tí ń dúró dè hàn láàdá kejì ni pé kọdà ẹlòmíì ìrùn pẹlòmíì láǹfà ó fún rẹ láǹfà ní àdéhùn náà fìlà rí wọn tó gbẹrùn dúró ẹlòmíì ò rẹ láǹfà ní rẹ rí láyé nígbà pé pàpàpà ńgbàǹgbà tó gbé kọ́ ọmọ ni ó tó mọ rákà ẹyọ kan gan tẹlomi ò fi kú láyé bóyá ló fún rẹ lọpọtúnítì àti máa kí ẹnfìlà kẹyìn tó máa kírun aráàfà ní ṣàlàsì ní kọlọ̀ kí ó ṣe fún wa. nínú lafzu mọ̀ntàzọ̀rọ̀ sọ̀láàtà yìí àwọn afáàṣẹ sẹ̀ǹbàtù ìdájọ́ ṣẹ̀ríà kan bẹ̀. ẹ̀rí pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní sáà kan bẹ fi yawmil jumu'ah pé àsìkò kan ń bẹ ní yawma al-jum'ah kò sẹ́ni tí ó ṣe déédé àdúgbò yìí tí ó tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò fún un. àwọn àfa wa wádìí wádìí wádìí àsìkò wo ni èyí tí wọ́n rẹ́rìí fún tó pọ̀ jù ni pé láàrin kéèyàn kálá sáré tán sí ìgbà tí mọ́gẹ́rẹ́bí ó fi wọlé ìgbà yẹn ní àsìkò yìí. nígbà táwọn kan wá dá a ah, amanta nabi sọnù àdìsí yìí ni pé kọ́ imun yusọ̀lì majamuta nabi gbé kalẹ̀ nù àdìsí yẹn anabi ni ẹni yìí gbọ́dọ̀ jẹ́ pé ń kírun lọ́wọ́ bàbá sì ti kálá asárì tán tí magrebi ó fi dé àsìkò téèyàn ò gbọ́dọ̀ ṣe tí ò gbọ́dọ̀ ni ó ṣe wá jọra wọn wá béèrè mí náà tó jẹ́ mọ́ tí ọgbẹ́ yìí. nípa ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ní UITH ní jọ Sunday yẹn mo rò bíi pé mo ti sọ fáfá náà nígbà tí mo wọ mọ́ṣáláṣí náà ni pé ṣé ọmọ tí èèyàn ṣe nìka ìfún rárá ó kàn rí ọmọ kan wọn go out ó kàn kí mọ́lẹ̀ ó dẹ̀ fún lóyún so pé nínú sọ ifq sunna wọ́n ní pé àwọn àfa yìí ní tẹ̀mí àròhìnmùlá àgbà àwọn àfa bí kan fà pé ọmọ yẹn ó lè jogún so mo wá fẹ́ kẹ́ bá a ṣe àfa pé ọmọ yẹn lè jogún ogún bàbá yẹn ogún bàbá pé mo ti béèrè lọ́wọ́ àfa àfa náà láwọn ti bóyá. àrà wọn bèmí ni. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين على كل حال èyí mo mọ̀ ni pé nínú májẹ̀mú kéèyàn tó lè jogún èèyàn ó gbọ́dọ̀ ní nǹkan kan tó so pọ̀ mọ́ ẹni tó fẹ́ jogún ẹ̀ ṣurutu at-tawaruth imma kó jẹ́ bin nasab lámàyín ló bí àbí bàbá rẹ̀ ni ọ̀nà kan téèyàn fi jogún yẹn nu ẹ̀ẹ̀kejì tíṣẹ̀rí àtúnlà kalẹ̀ ni pé an-nikah ọkọ rẹ ni ìyàwó rẹ ni kò jù báwọn náà lọ ẹgbọn ọkọ àbúrò ọkọ àbúrò ìyàwó kò sógun fún wọn ahụ ma lórí kíni ọkọ rẹ ni ìyàwó rẹ ni òun ni èèyàn ẹrú nígbà tí ẹrú ń bẹ nígbà tí ẹrú ń bẹ ẹni tó bá wá sàánú ẹrú bí a mọ yọ̀ǹda rẹ̀ nítorí tọ́lọ́hún mọ bọ́kùn ẹrú kò ní ọ̀rùn sẹ̀ríà fẹ́ compensate ẹ̀ lọ́nà àbòmí yà wọ́n tó rọ́jú tó ṣe nǹkan báyìí tó wò pé bó ẹrú jí wọ́n tó yìí bírú ẹrú bẹ́ẹ̀ bá kú inú ẹni tó lè kílèmù pé ah, ẹfẹ́mi náà nínú ogún rẹ̀ òun ni ẹni tó bọ́kùn lọ́rùn rẹ̀ sábàá wọnú májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá béèrè yín mu ní an torí pé nikah ni ó ṣáájú an bẹ́ẹ̀ yẹn bá ní ọmọ lámọ́ yín lòun àfi kí á béèrè pé wólìdà ànẹ̀káhìn àwọn ànsàfà igi ni wọ́n fi bí ni àbí agbèrè gbogbo ẹni tó bá jẹ́ pé ọmọ agbèrè ni wọ́lẹ́dù zina ní sẹ̀rí àpè àmọ́ kò sí nǹkan kan tó kọ́ di láti jogún ìyá rẹ̀ bọ́dà bọ́jọ́ máa lè jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tó ṣe kí tó kọ́ láti jogún ìyá rẹ̀ bọ̀tẹ́lẹ̀ yìí tẹ́ wí bọ́yá ń tí àwọn àfa ń wí torí ẹ ká máa gbọ́ àwọn àfa àyè dáadáa ń gbà ní àbí mo jẹ́ jẹ́ kí n rí tíra tẹ́lẹ̀ nìyẹn wí ẹ̀ tí mú wa. ok ntọ́sẹ̀lẹ̀ ni pé bóyá ntí wọ́n wí Allahu alam ni pé à ń pe kíní kan ní asubha nìkahu asubha pé èèyàn rò pé obìnrin yìí òun lẹ́tọ̀ọ́ sí i ó wá padà discover later pé òun ò ṣe kíni òun ò lẹ́tọ̀ọ́ sí i lóríṣiríṣi ọ̀nà lápèjúwe nísìnyí ẹni tí kọ́ mọ̀ pé lamẹ́yìn nínú maharamu tó wọ́n gbọ́dọ̀ fẹ́ ni kì í ṣe pọ́ màmá wọ́n ti wá ṣe kínni wọ́n ti wá fẹ́ra àwọn ọmọ wa dé islam wọn làwọn nǹkan tó gbé ṣubú lórí ọ̀nà ẹ̀bẹ̀hùn irú lápèjúwe nísìnyí ìdájọ́ sí náà gbọ́dọ̀ dá fúnra ẹni bẹ́ẹ̀ nìkáàhù kínìyẹn ṣubú àníyẹn torí pé èrú rẹ̀ tó fi lọ bí ọlọ́run ni pé halali òun ni ọmọbìnrin yìí kó tó padà wá mọ̀ pé kì í ṣe kì í ṣe halal o irú eléyìí tọmọ bá ti wá jáde ńbẹ náà bóyá yìí táwọn afáàn wí nìyẹn ó ní ṣubú ànúnà àmọ́ fẹ́rù dáálí èyí tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ bìtìfà kẹlẹ̀ ọ̀làmọ́ ni pé bẹ́ẹ̀ yẹn bá jogún yàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbọ́dọ̀ líǹkì rẹ̀ pẹ̀lú ẹ̀ńtọ́ fẹ́ jogún ẹ̀ Allahu ta'ala a'lam. ẹ dákun ìbéèrè mi ni pé bóyá bí wọn ti máa ń àná sí pa oṣù tí a máa fi ń gbà wẹ̀ Ramadan yẹn ẹnìkan wá gbọ́ ibi tí wọ́n ti announce ó wá kọ ọbẹ̀ ẹnìkan gbọ́ pé bóyá wọ́n announce pé ara ibi tí wọ́n ti lóṣùn sí o Sokoto ni o ó wá ní òun mọ̀yàn sí Sokoto wá kọ ẹni tó wá kọ wá ní àwọn gbọ́ pé wọ́n lóṣùn Sokoto o sẹ́yìn tó lẹ́rìí láti tẹ̀lé pé òní gbà ó pé announcement mi ò ọlọ́run sàn ilé sàn dá. kò tó. ṣeéṣe kẹ́ni náà máa ma nítẹ̀yìn fi lè sọ pa òun pé níwọ̀n òrósùn ni pé kóun náà wádìí ọmọ alápèjú ojú wọn bàjẹ́ orósùn bò wọ́n ti kéde ilé ọba wọn ti kéde irú ẹni bẹ́ẹ̀ yóò wá gbéra yóò lọ ilé ọba àbí eh, ilé ìdájọ́ sẹ̀rí àgbà wọn náà nìyẹn ti wá jẹ́rìí pé òun rósùn ni nígbà òun ló tó lè mọ àmọ́kẹ́yìn ọkàn máa wá sọ lórí fún bàwọ́ òrósùn kankan yà ìkódò léwu torí pé ní báwọn èèyàn bá torí bẹ́ẹ̀ ni wọ́n gbà ìbéèrè tí ó ṣe pàtàkì púpọ̀ ni ọlọ́run ọ̀sán tó béèrè náà lẹ́sàn dáadáa anabi wa sallallahu alaihi wa anabi ti dáhùn béèrè yìí ẹ wo gbogbo ti sẹ̀ríà islam bá là kalẹ̀ ọlọ́run ìmọ̀ fún àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ ààyè kọ́dà tí èè fọkùnrin gbà mí léyìí tí ó sì ní dí kíni tí ò ní dí ládàá ẹ wo ọ̀rọ̀ ti jàmáà ẹni bóyá obìnrin ló béèrè àmọ́ ká sọ gbogbo ẹ̀ pọ̀ jihadu ńkọ́ nígbà táwọn obìnrin lọ bá nẹ́bí nẹ́bí adúrú ọ̀làdá lọ kàkálẹ̀ rẹpẹtẹ yìí pé bẹ́ẹ̀ bá lọ jihadu lójú ọ̀nà tó lọ́hùn báyìí lọ́lọ́hùn ó ṣe fún báyìí lọ́lọ́hùn ó ṣe fún àwọn obìnrin òye sì lọ jihadu tiwantiwa jẹ́ táwọn ò tọ́ sí gbogbo ládàá yìí anábì ni fa innalakunna jihadan la qitala fi anábì lọ́lọ́ ń fẹ́ràn yín púpọ̀ sallallahu alayhi wa sallam jihadu ti kọ́dà kò ní jànú jihadu tẹ̀yìn obìnrin kọ́dà kò ní kíni òun náà ní kẹ́ lọ́ọ́ ṣe hajj kọ́dà kò ní èdè à ń gbé ma à ń gbé ọfà à ń gbé ajẹ́ pé àṣe àṣe responsibility mi lọ́lọ́run tó fi kọ́ àwọn ọkùnrin lọ́rùn ni kì í ṣe pàbọ́ lọ́run wá fẹ́ràn ọkùnrin ju ẹ̀yin obìnrin lọ nípa báyìí ni pé gbogbo ohun tí ṣẹ̀ríà ìsìláàmù bá ní òun ní kọ́bìnrin ọmọdé bẹ́ẹ̀ àbí kọ́ encourage ẹ̀ láti ṣe yóò sì fi nǹkan mí rọ́pò fún un. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ti jí ó yé wa pé la tamna'u ima allahi masajid allah. báwọn obìnrin bá láwọn fẹ́ lọ mọ́sálásí anabi ni ẹ má kọ̀ fún wọn ẹ má ṣe kíni ẹ má kọ̀ fún wọn. ní the same hadith anabi wa sọ pé àmẹ́jẹ́ wọn mọ̀ pé lakinna salatahunna fi buyutihinna afdalu lahunna àmọ́ ẹ jẹ́ wọn mọ̀ pé sílẹ̀dà twenty five wọn làwọn ń wá lọ mọ́sálásí sílẹ̀dà twenty seven wọn làwọn ń wá lọ mọ́sálásí èyí tó bá jòkó ń yàrá tọkọ rẹ̀ fi sí tó kírun yóò ní twenty seven ní lọ. so nípa báyìí ni pé ẹni tíyàwó rẹ̀ bá wá jálá gidi tó láfi kó wọn lọ ànábì ni ẹ má kọ̀ fún àmọ́ wọn náà ṣe wáàsí fún un pé ànábì ló wí báyìí ẹ dákun kì í sọ̀rọ̀ ẹ̀rín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà obìnrin kan wá bá nẹ́bì pé mo fẹ́ mọ wá kírun lẹ́yìn wa nẹ́bì ni ọ yàtọ̀ fún ordinary mọ́sálásí mi níta nẹ́bì wí fún un náà nù pé tó ọba lọ́wọ́ máa wá o àmọ́ mọ̀ pé irun rẹ tó ọba kí ní inú ibi tọkọ rẹ fi ọ sí kódọ̀ lọ́ládé tó wá kí lẹ́yìn mi ànẹ́bì ní mọ́sálásí mi ànẹ́bì lọ sallallahu alaihi wasallam. especially eh, ẹ̀yìn zuri àti asri ok except mọ́tòbí nìkan wọn ti pè lẹ́ẹ̀mejì zuri asri yẹn wọ́n máa pè lẹ́ẹ̀mejì so nǹkan tó wá èmi ọ̀rọ̀ fún nǹkan tó jọ́gẹ̀ mi wá sáà lọ sọ fún ọ pé akílódé tí wọ́n fi ń pè ní lẹ́ẹ̀mejì kò sí nínú súnà pé ká máa pè ní lẹ́ẹ̀mejì bọ̀ wọ́n wá nǹkan tó ń sára mi ṣe ni pé bóyá tó máa pè ní yẹn tó máa pè ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè sọ ẹlẹ́ẹ̀kejì tó máa pè yẹn ó ti tún táyì tó fẹ́ kírun nìyẹn so àwọn yẹn máa wá dó di ẹlẹ́ẹ̀kejì kí ni nǹkan tẹ́yà wá lè ṣe tẹ́yà fi ye ntí sariya wí fún wọn náà ni àti sunna nebo muhammad sallallahu alaihi wa sallam àdáda lẹ́sìn tí ń jẹ́ bídà òun ni kéèyàn máa pèrún àyílà lẹ́ẹ̀mejì kó máa pèrún àlásàrì lẹ́ẹ̀mejì kó máa pè lẹ́ẹ̀mejì kó máa pè lẹ́ẹ̀mejì èyí fún wọn kò sí nínú sariya àtànábì sallallahu alaihi wa sallam ìrun àṣùbà nìkan lèèyàn máa pè lẹ́ẹ̀mejì kọ́ tó di pé irun wọlé àpè kan bí irun bá sì wọlé àpè kan bá nẹ́bi tí ní kí bèlà lọ́ máa pè nù gbogbo àwọn tí ń pè irun fáwọn nẹ́bi Mẹ́kà àti Mẹ́dínà bí wọ́n ṣe pè nìyẹn sallallahu alaihi wasallam àmọ́ kéèyàn wá tún fọgbọ́n eré kún pé jẹ́ ń gbé sáyìlá náà bẹ́ẹ̀ ìsìláàmù ẹ̀sẹ̀sìn ọgbọ́n orí o àfi ká gbé lébi tá nẹ́bi tí ní ká gbé ka torí báyìí ẹ ṣàlàyé fún wa yá ah, eléyìí kò ní ẹsẹ̀ ńlẹ̀ rárá bíi ti wọ̀ ọ̀ma nínú ẹ̀sìn Islam ìrun kan ọ̀nà làá máa pé eléyìí tẹ wí lọ́wọ́ àtúnjẹ́ mi ọ̀rẹ́ tí nǹkan mọ́ wà mọ́sálásí kan tó yẹ pé àṣùbà àti wọn táwọn náà pé wọ́n fẹ́ pé tẹ mẹ́rin alọ́ òlu kan bóyá àwọn tá a jọ lọ níbẹ̀ wọ́n wà níbí nísìnyí wọ́n fẹ́ tẹ mẹ́rin kótó di pé wọ́n kírun àṣùbà eléyìí náà ṣèjù ni ẹ̀ẹ̀mejì péré lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam máa pèrún bàbá ti pèrún kótó di pé àsìkò wọlé ẹ̀ẹ̀kejì kásìpé nígbà tí alifájòrò sọ́ọ́ dínkù tààfin màpásíkò òun wọlé kí a pè هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين